بسم الله الرحمن الرحيم الحمد لله الذي عزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين لا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوق الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسكتكم الله وبالا نجده أنت رأيكاتي جسمان سوا دا ألسوا ألسوا النبي ومحمد صلى الله عليه وسلم ìkẹrọlọ́run kún bá nábi náà tàwọn ará lè ràtàwọn sọ̀hábà rẹ̀ àmìjẹ́lọ́wọ́n bá tó sànú ìkọ̀kan wa tíra tí a káàfin kọ́ sí ìdílé kọ̀kan aláàárọ̀ iná ní Sahih Bukhari ọ̀rọ̀ nípa siam ní àkọ́kọ́ alọ́wàbí kitabu siam that is 1000 muslim 98 bẹ̀rẹ̀ باب وعلي يقال رمضان القلب أسمعين ايه من قرار اللي يعني باب ومبه نطلب بيه انتو عن انتوان لا اصحابه بيه أكثر بيتلي أوه أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أنا أشهد أن في كتاب الصوم على عين قاوي من كل رمضان يا باب وجوب صوم رمضان باب تلاقي أوران يعني أوي رمضان يقول له أولو مصاب ثلاثة سمالوبة jẹ́ púpọ̀ ìláyé kí lọ́nà púpọ̀ ìláyé وقول الله تعالى على ذلك يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب الذين من قبلكم لعلكم تتقون يقول دعاء سياوي لورا يلين لوري بعد سبحان الله دعاء سواد من كلي دعوة أنه القرالوبة كلي بدل القرالوبة حديث 1891 حدثنا قتيبة ابن سعيد هنا إسماعيل بن جعفر عن أبي سهيل عن أبيه عن طلحة ابن عبيد الله عن عربيا جاء إلى رسول الله صلى الله عليه وسلم فاكر الرأس وسنة كاما وبيت الله يتطوق خواب النبي صلى الله عليه وسلم كمورية مالوري يعني قيانوي نوية مالوري قال يا رسول الله أقول جلوبا أخبرني ما أفرض الله علي من فقال أخبرني ماذا أفرض الله علي من الصلاة فقال صلوات وخمس أخبرني إن وقت مناره ilá tọwọ́ àṣẹ àní láti yẹn láti lẹ́lẹ́kù ìdíkọ̀rọ̀ yẹn ló yóò ní ìwọ̀n àti máa wọ̀nyí ìdíkọ̀rọ̀ yẹn láti lẹ́lẹ́kù kú yóò bá fi náà sílẹ̀ ni ala akhbirni ma farada Allah alayya min as-siyam ibn sawfi tulon sidana ibn nabawi ala shara ramadan ni awe ramadan illa tawwa shay'an wa huwa min nafsi lakum bi tawwa nafsi lakum قال أخبرني ماذا فرض الله علي من الزكاة يقول الله سبحانه يقول زكاة قال قال أخبره رسول الله صلى الله عليه وسلم أخبر شرائع الإسلام اللي تفضل باين اللي هو باين اللي جوز باين اللي وجه باين قال والذي أكرمك بالإسلام قوة المفضل الله يقال برا بمثلات يخكا أورا يعني كعتي لا أتطوع من مثل ذلك شيئا لا أنقض مما فرض علي شيئا والد الله سلامه يفهمي من ذلك كبير مسلمية فكري مسلمية فكري فقال رسول الله صلى الله عليه وسلم أقلان صدقة النبي صلى الله عليه وسلم أصوري tí wáyé kò dùn lọ́wọ́ sọ wá sí nọ́fìlà kan tí o sì dín kankan kù níbi àwọn ọ̀ràn yẹn o sì sórí rí o dọ̀rọ̀. àwọn ọ̀gá júnà ń sọ̀rọ̀ ká ní ẹgbàá mi àwọn ìlú ti wà jẹ́nà tẹ́kùn dùn lọ́wọ́ sọ jẹ́nà wọ́n kò dùn lọ́wọ́ sọ. ó gbé wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yẹ wọ́n lọ́ba. jẹ́nà mùsàdàd jẹ́nà Ismail. عن عيوب عن نافع عن ابن عمر رضي الله عنهما أسلم النبي صلى الله عليه وسلم عشراء وأمر بالسلامه بالشلام صلى الله عليه وسلم أقبى وذكى ومحرم فلما فقد رمضان التركة في رمضان وهذه أواسع وعشراء له كان عبد الله لا يصومه إليه مسلم عبد الله كبه إلا أن see, the girl بجرى وثم أنقاوه لكم 1893 جبنا قتيبة بن سعيد جبنا ليث عن يزيد عن أبي حبيب عن إراق ابن مالك دفعه أن قروة أخبره كلهم قول قروة عن عائشة رضي الله عنها ثم مواسيح عائشة رضي الله عنها أن قريشا كانت تصوم يوم عشراء يعني قريش كما قاوة سواء ما قريش يوم أجل سواء ذو الحجة المعرم في جائلية في جائلية ثم عمل الرسول صلى الله عليه وسلم بإسلامه النبي بعد أشكال ما بعد ثم فرد رمضان بين الله واسي رمضان ني أرايا فقال رسول الله صلى الله عليه وسلم يذكر من شاء من شاء فليصمه أو كبره أصلا من شاء أفطر أو كبره 1894 قال إمام بخاري رحمه الله باب فضل الصوم باب خلاف بفون واوي حدثنا عبد الله بن مسلمة مسلمة عن مالك عن ابي زناد عن اعرج عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال قبل سيدنا ابي هريره رضي الله عنه بجنب في الصيام جنه او تعريه دجاني ثم دي بلاتي ونا لما سولرونا ولا يرفض كان قال كما تذكرين ولا يجهل قوم ولا مكان من مراء قاتله او شاتمه فليقل اني صائم كذا كاجا وقال ابن باوي ابن باوي مرتين كوجا لمي بيدي نفس بيدي النبي المفيد من بلبا النبي من بلبا لا قولوا في فم صائم قولوا انه علاوي أطيب عند الله من ريح المسك قدم أدنى دم الله قادو تباريا المسك له تباريا المسك له يسلق الطعام لا ويسلق جريله والشراب أتم مريله وشرابته في سمية ويله أتقر له من عدلي نتري جميلوبا قسيام لي أو كبني جيه وأنا أجزي به من ليس ساري والعصنة بعشر أمثالها أو شبيه بسي تنسين يتابقوا سنون توا نون سنون بلاد تقونا لوبا القرآن الكريم 1895 قال إمام البخاري باب الصوم كفارة باب ذلك أو تاريه إما حيث يكون كفارة مما يكون حدثنا علي ابن عبد الله حدثنا يوسف حدثنا جامع عن ابي وائل عن أزيز قال قال عمر رضي الله عنه من يحفظ حديثا عن النبي صلى الله عليه وسلم في فتنة قال سيدنا عمر بن الخطاب رضي الله عنه قلت له حديث كتبه لكم فتنة ọlọ́mọdé àrífi tìlà ara ọgbẹ́ ifá sẹ́yìn náà wọ́n zíyàtọ̀ wọ́n pé ana sami tó ó yẹ kúl èmi gbọ́ tí ìṣẹ́lá sọ̀sẹ́lá tó báyìí pé fitna tó rẹ́gùlù fi àhàlìhì wà máàlìhì wà jáàrì tukọ́fàrọ̀ ha sọ́lát wọ́síyàm wọ́súdàkà àdáwò ọ̀rìn nípa alákọ̀ọ́sí nípa dúkìá rẹ̀ nípa rígọ̀ rẹ̀ lọ́mọ àìrún àti àwẹ̀ àti sàárà ìmọ̀ àpárẹ̀ ní ìmọ̀ àkókò ni àlùkò àǹzí kúmọ̀ ní ara àwọn kúmọ̀ bèèrè nípa rẹ̀kọ́ ni nínú àrú ilé yìí kúmọ̀ bèèrè nípa asọ́lọ́ àní rẹ̀kì yahudu kúmọ̀ yahudu bá mú ìjúmọ̀ arúgbàpọ̀ fílì lórúkọ̀pọ̀ bí òkú máa fi hóyìn lórí kọ̀kan bẹ́ẹ̀ ni mo fi dẹ̀rú ìrìnmú jèrè sára wa in dúnà zalik játan mugbàk sára wa in na dúnà zalik bábí mutakan a ilé ìwọ́n ti tilẹ̀ fún ẹ̀ ilé ìwọ́n ti tilẹ̀ fún fìtínà ẹ̀ kò sí wọlé wá sára yóò fitahu aw yóò kìsà wọ́n wá sílẹ̀kùn yàbí kún wọn lẹ́kùnrin bọ̀ àwọn àmúfìsílẹ̀ lè yìí wọ́n bọ̀ lẹ́kùnrin tí wọ́n wọ́n ara yóò ṣẹ̀rù ní wọ́n wọ́n ni قال ذلك أجل أن لا يطلق إلا يوم القيامة قال ما يقبل سنة ونيت ما تتعلم له في تو قلنا لمسروق عامل ومسروق قالوا أنا أمر يعلم يعلم من الباب wọ́n bẹ̀rẹ̀ pé wọ́n bẹ̀rẹ̀ pé ṣé mọ̀rọ̀ mọ̀ lẹ̀kùn náà káyì lẹ̀kùn náà tí kò jẹ́ náà fàtàlà ó fàtà náà wani bẹ́ẹ̀ ni ba ya alamu annal dónar dan lail nawa kuma ya alamu annal dónar dan lail nawa faru bẹ́ẹ̀ ni ọmọ gbogbo ẹ̀kílẹ̀yìn ọ̀la ẹ̀yìn lè kí ọmọ lọ́la gbẹ́sẹ̀ lálẹ́ ọ̀la ní kíkílẹ̀ sùn lórí tí ojú bẹ́ẹ̀ lọ gba ojú máa ń kọ́ yé ilẹ̀kùn yẹn ó bọ̀rọ̀ àti ó sì mọ ilẹ̀kùn náà ọlọ́wọ́ bá kó sáré náà mọ́jà àrísì kí náà lọ́ọ̀bà ìṣẹ̀lẹ̀ lọ́ọ̀bà akáko lẹ́ lọ́ọ̀bà ọlọ́wọ́ àkùrà táwọn ní ilẹ̀kùn náà Ismail ilẹ̀kùn náà bọ́ọ̀ kẹ́ ọ̀kọ́ta kọ́ wọ́n bí lọ́kùn táwọn ilẹ̀kùn náà wọ́n pa àwọn ilẹ̀kùn yẹn náà ni سيدنا علي علي بن أبي طالب أمير المؤمنين ابن عم رسول الله صلى الله عليه وسلم قبلوها ثاني ها شو عثمان عثمان شو بواي رياض قد ما بيجي تمام كده جدا هذا يوم قاعد كان يتكلم مدينه kìyàmà bá dùn máa o ṣe ọlọ́mọdé bá wà láyé ọjọ́ lórí ayé rí a ṣé ò nàdí mo ní ṣe ọ̀rọ̀ mú wa dájú jẹ́ bá dúdú lè kí àìwò náà gbogbo àpẹẹrẹ mẹ́wàá tí ó gbé àyátìlá kìyàmà kúbìrà ńláńlá ni wọ́n gbé ọ̀pọ̀ tó bí òrìṣẹ́ òpin májújú àti májújú èsì àyẹ̀wò bá nàìjíríà ní sidna Usman rárá o ẹ́ ẹ̀kírù ẹ̀nàyà ẹ̀nàmọ̀ ẹ̀nàmọ̀ ẹ̀nàmọ̀ olójúlẹ̀ kò fi yàrá wọ́n yìí ti tẹ́ ẹ̀nàmọ̀ ọmọ báyìí ìṣẹ̀lẹ̀ fún ti ìṣú náà ti wọlé ọdún yé wa ìdí ẹ̀lọ́wà pàdé na Usman ọdún yé wa wallahu ta'ala alim ọlọ́run kò sọ̀rọ̀ wa. ara imam buhari báàbù rayyan lissahimin báàbù pé lẹ́kùn rayyan ìkọ̀jẹ́lẹ̀ kan jẹ́ báyìí lissahimin jẹ́ báyìí ọ̀yẹ́ jẹ́ báyìí rayyan ọ̀yẹ́ jẹ́ báyìí ọkọ̀ báyìí rayyan ẹ̀ àwọn sọ́njà rí obìnrin ọkùnrin ọkùnrin àbí owó ń jẹ́ رأي ها رودة رودة مبيري ريان ريان مبيري بعد بيسجي أخرى يا بابي من وين جاي الله فزك رياي أنا خالد بن مخلد ابن سليمان بن بلال فأعجبني أبو عازم أنصال رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال أصبحت أنك إن في الجنة بابا يقال ريان إذا الجنة لك من بن ريان يدخل من الصائمون أما الدعوة الدعوة نقر ولي يوم القيامة إن جواب بني القيامة لا يدخل يعني من أحد غيرهم يعني مثل ولا فهم الدعوة الدعوة يقال أين الصائمون موسى نفسه الدعوة الدعوة الدعوة فيقومون وادي لا يدخل منه عاد غيرهم فيقوم بأسنا وللين ولا تدعوين فإذا دخلوا أغلق ثم ولتا مسلمتا يدخل منه عاد الإنسان ولما ثم ذا سنرهم ولوبا 1897 حدثنا إبراهيم بن منذر قال حدثني مؤمن قال حدثني مالك بن شهاب بن عبيد عن عبد الرحمن بن عبد الله الرحمن عن عبد هريره رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال قال سيدنا عبد هريرة رضي الله عنه ونجي شلون صلى الله عليه وسلم ما يكي ما أنفق شيئا ما جودان عند كمدي باب الناس نقدر في كل طلبة ينادي من أبواب الجنة فوق وبيات أول الجنة يا عبد الله هذا خير كل ولا وباو إليه ليوريه كان من أهل الصلاة نقدر من باب الصلاة إن يروح على من يتمنى كل ما كل على مو باب الصلاة إن كان من أبال الجهاد وجاء من أباب الجهاد يقول يا جهاد ما تفعل ما تبكي لكم لكم هو الجهاد إن كان من من أهل الصيام جاء من باب ريان كتاب لما تجو وكتب لكم ريان إن كان من أهل الصدقة دعي من باب الصدقة وكتب لما تجو وكتب باب الصدقة قال أبو بكر الصديق رضي الله عنه بكر بأبي أنت وأمي مجتمعنا الغامي ده وشلوغا يا رسول الله وشلوغا ما على من دعي من تلك الأبواب من من دولته دولته كان سنوات ببعونك هل دعي دعا من تلك الأبواب كلها يقول ملولي مكتب لكم يلقوا الفايف مكتب أنام نجاني وأرجو أن تكون منهم كل ليل كوانوا كوانوا أو مقع صديق إن يلاني اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم سبحانه الله على القرآن الكريم على إمام البخاري باب هل يقال رمضان أو شهر رمضان ورأى كله كله واسعا باب ذكر أمس رمضان ني ابي سور رمضان ديك يكون دي نفس اوي رمضان لكن ابي او رمضان دي كده دي سيدي قال النبي صلى الله عليه وسلم صام رمضان من ان رمضان وقال لا تقدموا رمضان الا باب ونور رمضان. 1898 حدثنا قتيبة حدثنا إسماعيل بن جعفر عن عبد سعيل عن ابن عن أبيه عن عبد هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا جاء رمضان فتحت أبواب الجنة عليك نية الجنة كما تقول ولي أسوى لك الجنة ìjọba náà tó ti mọ́sílẹ̀ fún ọlọ́wà 1899 حدثني يحيى بن بكير قال حدثني ليث عن قتيل عن ابي ابن شهاب قال اخبرني ابن عبي عنس مولى يامين ان اباه حدثه انه سمع ابا هريره رضي الله عنه يقول كلهم بوحث سيدنا أبو يرمضان قال رسول الله صلى الله عليه وسلم جوك إذا جاء شهر رمضان إذا دخل شهر رمضان شهر رمضان ولي فتحت أبواب السماء مسلم ولكم سماء وخلقت أبواب جهنم فلت لكم جهنم وسدلت الشياطين قد تسمعون سمعه قد يبقى ọlọ́ọ̀bà kò ṣe ní ọ̀kan ọlọ́ọ̀bà nígbàtí wà náà tó tilẹ̀ fún náà fún ọlọ́ọ̀bà ó sì wá lérò náà ọlọ́ọ̀bà ọ̀la kùrán kẹrin ọ̀la alá ilẹ̀ ìlà sí ìgbà àbí ọkọ̀ yà kan kára imam buhari rahimahullah حدثنا يحيى بن بكير أبي قال حدثني بيت عن أخير بن شهاب قال أخبرني سالم أنا ابن عمر رضي الله عنه قال عمر عبد الله بن عمر صلى سمعت رسول الله صلى الله عليه وسلم يقول مقصد سنقي إذا رأيتموه فصوموا فأتريوا سنية قاوي وإذا رأيتموه فأفكروا فأتريوا شوارق يا صدو إن قم عليكم تكفوا وجوههم وما ينولوا له يا كدبوه كاس التركي قال غيره من من عن ليس من حدثني أفيل ويونس لهلال رمضان لتسوس رمضان والله تعالى عالم ونوع لكم فاسكم من هذا السلام عليكم ورحمة الله وبركاته هو كما تقول هو يقول به sí lọ́jọ́ bí wọ́n sọ pé fún ìgbẹ́ àyẹ̀bí kan ṣe Ramadan ní òǹgbẹ àyẹ̀bẹ̀kù dábẹ́ sọ́rọ̀ pé jàpọ̀ fún òun nígbà rẹ̀ lọ ló kù gbọ́ òun bí pé wọ́n sọ pé ó di eyín ní kó kó kalẹ̀ wọ́n kàn wọ́n pé láti ìgbàláì ní ọ̀rọ̀ ìsìn orílẹ̀ yìí kí ní ẹ̀yìn ẹni tí ó láti ṣe ọ̀rọ̀ nǹkan ní nǹkan ara ọ̀ ó lè wà wọláwó tààlà alàmìnàmù wà ní kí mùsùlùmí mo fẹ́ kí màmá mi bí àfi sọ pé mo fọ owó àtọmọdé ẹlẹ́nu ọ̀rọ̀ yorùbá bàbá wa láìkò owó àtọmọ á ní mo fi owó àwọn tí wọ́n sọ bàbá àti màmá mi ó di wa ó di wa ìgbé àkànyẹ̀ lè sọ fún bẹ́ẹ̀ ṣeré àfikún àrà àti ọkọ̀ àgbà gbọ́dọ̀ gbà pé اتقوا ìfìyà ọjọ́ bíbí lọ ìmọ̀ràn àgbà àti àwọn mi ní ẹ̀ka kò tẹ̀lé rí owó di àmúfẹ́ bíbí lọ gbogbo kọ wọ́wọ́ bí ìmọ̀ràn àgbà rẹ̀ mọ fọlájà bíbí ma eléyìí ọ̀gá ní bẹ̀rẹ̀ abdulmalik shitu láti kàfúrì wọ́n ní wọ́n sọ fún àwọn pé kéèyàn máa déètì obìnrin kéèyàn níyàwó àfẹ́sọ́nà wípé haram ni ẹ̀dá kò bá wọn ṣàlàyé lórí ẹ̀ bẹ́ẹ̀ ni kí ẹ máa déètò obìnrin tó bá lè kéré tó ti kára mi pé jìnnà máa tilẹ̀ jáde ọkùnrin obìnrin ọgbẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn òbí rẹ̀ ọlọ́run kò sì bèrè nípa rẹ̀ tó ti gbé yẹn dáadáa ni kò bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn òbí ẹ̀ pé wáyé mo fẹ́ fẹ́ ọmọ yín Fatima àwọn òbí rẹ̀ bẹ̀rẹ̀ lọ́dọ̀ òbí wọ́n jẹ̀gbọ́n kò sì lọ́bẹ̀ ọwọ́ ọgbà tó lọ́bẹ̀ yẹn kò wú lọ́wọ́ kan lò nìkan tó kọfẹ́ fẹ́ ni ìdúrókó sí nìkan bẹ̀ arákùnrin kan náà wọn sáré lọ́sẹ̀ sí fẹ́ yàwó wọ́n jẹ́ ara Madina wọ́n tún gbé yàrá fún fẹ́ fẹ́ arábìnrin báyìí alábi ní kó tún ojú ẹ̀ dáadáa lójú bí àwọn obìnrin Madina máa ń ká kàmákà báyìí wọ́n lè kẹ́ ẹ̀kọ́ àyín fún àgbà á ìdúrókó ẹ̀ tẹ̀lé ni wọ́n ti wà so wọ́n á sùn tó fi gbé kàrà lórí mọ̀ ara wọn lórí wúra wọn ni àmọ́ báyà ń gbé sọdún méjì mẹ́ta nǹkan sí ìlọ́gbọ̀n gbọ́dọ̀ ìdòwúkọ̀ àmọ́ ó ti wà ọ̀la òtí àlàálà. Àwọn àlòkù. Oníbèrè tí jí láti Kàbínà, ó ní mú ọ̀rọ̀ tí Sheikh Abibu Ìlọrin Àlè lórí tó sọ nípa Imam Buhari. So ó wá mú ọ̀rọ̀ Sheikh Abibu yẹn wá báyìí. Pé Sheikh Abibu ní àwọn ò ní kí àwọn èèyàn sọ sọ híhù Buhari nù. Àwọn ò sì ní kí àwọn èèyàn máa lò tíra yìí àbí pé kí wọ́n má fi ṣiṣẹ́ ṣe ní táwọn jẹ́ káwọn èèyàn mọ̀ ní wípé eh, sọ̀híhù buhari yìí ó ní àwọn àṣìṣe nínú ó sì ní àwọn àdìsí tí ò fi sàrìlẹ̀ nínú ó sì mú ẹ ṣe kàlífù sì mú tọ́ka sí wá pẹ̀lú ti ọ̀rọ̀ ìfẹ̀yìn tí ṣe kàlùbáni sọ nípa àwọn àṣìṣe tó wà nù sọ̀híhù buhari yìí tí a wá sọ fún wọn wípé ẹni tó kọ sọ̀híhù buhari ọmọ èèyàn ni kì í kò sì sí ìwé tó kíkan tí ẹ bá ṣe kùránì nígbà tó kíkú tí ẹ bá ṣe kùránì tó bẹ̀ kó nínú àṣìṣe kò sí ọmọ èèyàn tó wà màsúmà fi Rasulullah sallallahu alaihi wasallam kùránì nìkan sì ní tíra tó pé jùlọ tí ò ní àṣìṣe kankan nínú gbogbo eléyìí la wá jẹ́ kí wọ́n mọ̀ àti jẹ́ kí wọ́n mọ̀ pé àwọn ìyapa wà nínú síra sọ̀hìn Buhari fún àwọn èèyàn láti mọ̀ nínú píríncípù ìlànà tá a fi ń gba hadith wọlé tá a sì fi ń criticize hadith a rí i pé kì í ṣe ìwé hadith yẹn gangan kì í ṣe tíra hadith yẹn gangan ló jà jùlọ bí kì í ṣe àwọn hadith tó wà nú ẹ̀ gangan nínú àwọn ìlànà tá a sì fi ń gba hadith wọlé ló ti kọ́ mọ́ wípé àwọn àṣìṣe wà nínú sọ̀hífù Buhari so àmọ́ a sọ pé ìwé yìí ò káwọn èèyàn máa a jẹ́ káwọn èèyàn máa lo kíra yìí. بسم الله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ọlọ́wọ́ bá kó kó sáré nìkan wa ṣe ṣe àbíbù alìlọ́rin ní pé àwọn mùsùlùmí fóònù àwọn ọ̀tá ìsìlámù ti kó sí lọ́pọ̀lọ́ àwọn mùsùlùmí fóònù wọ́n ti kó sí lọ́pọ̀lọ́ wọ́n sọ pé ààyè Buhari àtàwọn mìsí ìṣẹ̀hún mọ̀ wákàtí Buhari òun kọ́ ni ọ̀rọ̀ rẹ̀ kọ́ àmì sọ̀rọ̀ Buhari ìjọba Buhari kọ́rọ̀ ànẹ́bì jọ ní sọ̀rọ̀ láàrọ̀ sọ̀lẹ̀ ọ̀rọ̀ tó wà ní Buhari tó wà ní sọ̀rọ̀ Buhari lè sọ̀rọ̀ ìmáàmù Buhari ọ̀rọ̀ ànẹ́bì ni àwọn tó ń kọlu kọ́kọ́ wọ́n ń síbẹ̀ nìkan ẹgbẹ́ ẹni tó fẹ́ bí lọ́wọ́ ó dá yẹ gúúsù sọ̀rọ̀ tó kọ́lọ́ bí náà ní ààyè nì ó ti bọ́lọ̀ tó yára yẹ gúúsù tó bí náà ní ààyè nì ó ní sọ pé Buhari ti máa fún máa bí máa fún mi ọ̀rọ̀ lẹ́sọ̀ fún wa pé ọmọ àti akùn rọ̀ sùn fàkúrú ìgbà náà àkùn àná ọgbọ́n jẹ́wò àwọn kan sọ̀rọ̀ ẹ̀rí ní bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ما بلا سيدنا عبد الله بن عمرو رضي الله عنه عبد الله بن عمرو رضي الله عنه

abdullahi náà bá dáwọ́ dúró láti máa kọ̀ ọ̀rọ̀ rẹ̀ nígbà abdullahi ọ̀kọ́ ní ọ̀sán lọ́ni láwọn aláwọ̀ alẹ́bí ni ọ̀pẹ́ máa kọ́ wọlé kọ́bí ilẹ̀ ìdí ẹ̀dí mọ́fíìsì ń bẹ̀rẹ̀ bọ̀ aláyá fún mi náà bá ìṣẹ̀lẹ̀ àpò ìṣẹ̀lẹ̀ lórí ahán ìdodo ìgbà fún gbóhùn tí mú Buhari kó tó fún wa wọ́n wà pé sọ̀híhù wọ́n pè sọ̀híhù ní authentic ó dúró wa àwọn afá àwọn orientalist àwọn mùsùlùmí àwọn mùsùlùmí bóòlù wọ́n ti sàkó ti ti ti ti tẹ́ àmọ́ wọn afárá àdúgbò irú mọ́mú dárò kùtù ní rahimu allah wọ́n mú àdìsí mẹ́rin kan wá nínú àbúhárí lọ́wọ́ ìgbàlódé mọ́mú dárò kùtù ní lókùtù ewu la bí bùkẹ́ sọ lọ́lọ́sẹ̀lẹ̀ ó ìdáàbẹ̀ ní pé irú oṣù àgbáni rahimahullah yóò mú láti pé kìtì máa fún òun ó ní bí buhari sọ̀rọ̀ ọ̀rọ̀ tòun ní buhari wọ́n sọ ní buhari ọ̀rọ̀ wa níbi ní sallallahu alaihi wasallam bá ní a imam buhari èrò tiẹ̀ ní fáìn ọ̀rọ̀ tó bí imam maliki imamu ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ imam buhari ni ọ̀rọ̀ tí imam buhari sọ ọ̀rọ̀ ta níbi sọ̀sílẹ̀ إلى سيدنا عبد الله بن عمر بن عباس رضي الله عنه يقع كتوين يا دي كتنا يقدر يقع من يا كوني كتنا كم من شارع كم هو ما سعوني لي هو لي وان كير وقع وقع نعم وان كير دور أبي عصر أبي ما أدري لو سيدنا عبد الله بن عباس كيسي كتير كلوه كتير كلوه كتير كلوه كتير كلوه كتير كلوه wọ́n asúnná àyùsín mama imam asúnná ìjì fún wọn kí kò kírun kọ́ pẹ̀lú imam kò sí àyè fún ọ̀pá kankan wọ́n á gẹ́gẹ́ gbogbo kò fàkọ́ ara o anábì sọ̀rọ̀ fáìnàlù ìyá fúnra àdéhùn tó wọ́n mọ́tò ábí ó ní wa ọ̀rọ̀ fúnra Buhari kì í sọ̀rọ̀ imam Buhari ni sábà máa gba Buhari lè fi mi sí fáì àmọ́ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ànẹ́bì sallallahu alaihi wasallam Buhari kà sí wàhálà ọ̀pọ̀ kọ́dọ̀ ọ̀pọ̀ ìpínlẹ̀ gbọ́dọ̀ bí wọ́n báyìí ó lẹ́nu táwọn tó lọ báyìí ó ní pé òdodo ni wọ́n sọ àwọn òdodo ni ṣe wọ́n ọlá òtún ara rẹ̀ náà. yóò pọn mú àpèjúwe ìtọ́ka sí ti ṣe kàlùbáni wá but wọ́n báwọn sọ fáwọn jẹ́ káwọn èèyàn mọ̀ ti ṣe kàlùbáni gan sọ fáwọn àdìsí kan nínú sọ àwọn tó bí mú àpèjúwe àwọn tó bí mú àpèjúwe bí mú àpèjúwe àwọn tó bí àwọn tó àwọn tó bí wọ́n ti wo buhari wọ́n ti wo ìbúkọ̀ wọ́n ti wo àbí tuntun náà buhari o àwọn òrè ntc àwọn ilé ìlànà bá pé òtúrọ̀ tó ń mímí ọ̀sán ní ìtẹ̀rẹ̀ ikú tí ẹ máa tó wà ní kí ẹ máa lè wáyé mà lórí íńtẹ́rẹ̀tì àwọn tó ń wáyé mà lórí íńtẹ́rẹ̀tì wàhálà fi máa dálẹ̀ fún ọ ní àwọn akókò ẹnu ní wọn abẹ́ íńtẹ́rẹ̀tì wọn máa dúkò sí ìjọba táwọn náà íńtẹ́rẹ̀tì o àmọ́ ẹ lọ́dọ̀ àwọn àfáà fún lẹ́sẹ̀ ìjọba àwọn àfáà fún náà ọlọ́wọ́ bá sọ fún ẹjọ́ asọ́kọ̀rọ̀ ànìkàì tí fi ayẹ bùrú Buhari ayẹ fipá Muslim ayẹ fipá Muslim gbogbo ayẹ nípa ayẹ bá sáyẹ bá ti dára àtìrísì nípa Quran nípa ọlọ́wọ́ bá fún wọn Quran one sixteen fún nahal ayẹ forty four sọ Quran kalẹ̀ fún Muhammad ni wọ́n lè bá àkàlàyé ẹ̀ fáwọn èèyàn same sura fún wọn ní ayẹ sixty four wọ́n a Quran kalẹ̀ fún àyàfi àwọn táwọn yẹn pé àpẹẹrẹ lórúkọ ìṣàlàyé àlàyé ni wọn sọ pé ó ní ààyè which means àlàyé tí ó lè ní pé ọ̀nà ọláyẹ ni ó di wa ewu tó wà ń bẹ̀ nìyẹn àwọn orientalist ni àwọn mùsùlùmí fóònù àwọn mùsùlùmí fóònù àwọn westerners tí wọ́n wá sí east tí wọ́n kọ́ ń pẹ́ ẹ̀sìn tí wọ́n ti bìtì jẹ́ wọ́n dẹ̀ wọ́n ara àwọn easterners àwọn mùsùlùmí fóònù àwọn àbíbù tí wọ́n kọ́ ọkọ̀ wọn ó di wa wọ́n gba ọ̀pọ̀ ọrú wọ́n fi fún ọmọ rẹ̀ òun kí làwọn lè ní pé ayẹwà ló Buhari ìṣẹ̀kún ẹ̀kọ́ bí o ṣúgbọ́n ẹ̀kọ́ ní ṣúgbọ́n ẹ̀kọ́ ayé àánú Buhari o nínú ẹ̀kọ́ ní àgbọ̀ yunifásitì wọ́n gba eighty percent ọ̀sẹ̀ wọ́n fi ọ̀sẹ̀ ìlẹ́mpọ̀ hundred àbí wọ́n gba eighty wọ́n gba wọn. ìṣẹ̀kún ẹ̀kọ́ nígbà tí ma twenty twenty twenty twenty ẹlọ́ máa twenty ẹ̀yẹ máa wá lọ́sìn ara máa kó ẹlọ́ máa kó yàrá fún un ká fún mi nǹkan bí abẹnú Buhari báyìí bí àwọn àfa nígbà tí mi ti kọ́ wọ́n ti kọ́ fún mẹ́mú ọwọ́ tí wọ́n ti kọ́ sí náà àbúrò yẹn rẹ̀ jẹ́ lọ́wọ́ àná láwá dìbò ẹ bí mo yẹ lọ láwá dìbò yóò padà bú ètò ìgbọ́kànlú àbúrò yẹn rẹ̀ jẹ́ bá mo ní ẹjọ́ pé kò sí ìfowó pé pé pé kíkẹ́ kẹlẹ̀ pé kíkọ́ ìwà fún oúnjẹ ó lè kò sí ilé àwọn ọ̀tá ìta àwọn ni wọ́n ń lo àwọn ṣe ń gbádùn síkì ni wọ́n ti fún wa wọ́n ń gbọ́ pọ̀ ọjà ọjà wọn ó sì wà ìmọ̀kẹ́lẹ́ yẹn máa kọ́ ni ó sì wà wọ́n láwù tààrà àlàm náà. wọ́n mẹ́kì rẹ́fúrẹ́ǹsì sí àwọn àdìsí nílùú bíbáyìí àmọ́ ní táwọn sọ ni pé àwọn gbà pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àdìsí wà nínú Buhari tó fi fẹ̀rẹ̀ lẹ̀ so àwọn èmi káwọn èèyàn máa lo ìwé yẹn. ó jẹ́ wípé ṣé àwọn. ó jẹ́ wípé ṣé ọ̀rọ̀ rẹ̀ wọlé wọ́n kún yẹn fún káwọn èèyàn máa wò ó. wípé ó di àwọn kan bẹ lẹ́gbẹ́ àwọn àríwá mẹ́tì. nígbà níbi ìgbà sọ̀rọ̀ láàrọ̀ sọ̀rọ̀ ààrẹ tó sọ̀rọ̀ níbi pé àlejò kò fi gbé. ó ṣe àlejò jẹ́ fún ara nìyẹn. ó gbà wọn kò fi fún wa ojú àbí ìpínlẹ̀ kẹkẹsẹ̀ ojú ẹ̀ka tó ti ìdílé tó ti ìdílé tó ti ìdílé ọmọ ẹ̀kọ́ ẹ̀ sọ wọn máa ti sùúrù ní jàre Muhammad tí wọ́n sọ fún ìbára fún Musa ó ti sùúrù ni ó ti wà tó léyìn kò lè jẹ́ nǹkan tuntun ó di irú tó àwọn àbíbu yọ ọlọ́ọ̀bà ń bẹ̀rẹ̀ bàbá kó wúlá ẹ̀kọ́ tó bàbá wọn ṣe kó wọn ti kó padà sí ojú ọ̀nà tààrà ó ti bá rẹ̀ ó sọ pé sọ̀rọ̀ Buhari kíkà ti di kékeré kíkà dàmú yìí ni wà á sùn mọ́ wúlá ó yé wa wallahu ta'ala àlùmá. àwọn náà tí wọ́n á sọ nínú ọ̀rọ̀ wọn pé àwọn àdìsí kan wà nínú Buhari kó kó ààyè bá Rasulullah tó ti kó ààyè bá Islam inú àwọn àdìsí yẹn làwọn ní. ọlọ́wọ́ àdìsí kọ́dọ̀ ọlọ́wọ́ fún àdìsí yẹn láti tó lè àwọn afá fún lórí láti jọ yìí tó wá rí wípé àwọn àdìsí àwọn orientalist wọ́n padà wọ́n bèèrè àwọn ọrú ó rí eyín tó lè fi ìgbésẹ̀ tí wọ́n nínú Buhari àti Muslim wọ́n wà bẹ́ẹ̀ àwọn tó káàdì wá kọ́ wọ́n fi Imam Buhari wọ́n fi sọ̀híhù Buhari the authentic of Buhari sọ̀híhù Muslim gbogbo ọmọ Muslim ṣe wa nínú àwọn gírídì àlìs gírídì àlìs gírídì àlìs gírídì gírídì aláwọn afọ́nà ní sọ̀híhù Buhari àti sọ̀híhù Muslim that's the one gírídì sọ̀híhù Buhari gbẹjọ onan nípa ní ṣòrótù mẹ́tẹ̀mú ní buhari àti mẹ́tẹ̀mú gbẹjọ ìṣẹ̀wá ìṣẹ́lá ìwé náà ní wọ́n mẹ́tẹ̀mú mọ́tò buhari ilé tí ó gbàlọ́ ní ọmọkan tí ó mú ìnáàmù mùsùlùm lẹ́ni àwọn mẹ́tẹ̀ yókù tó ní gbèsè lọ. ó di wá gbẹdú àwọn gbẹrẹ àti ọkọlù fún ẹwọ gbogbo ẹnu ó di ọdí ọdí kí wọ́n lé rẹ̀ wọ́n á wo mẹ̀jáde ọkùnrin lé kí wọ́n lé kí ẹ pé wọ́n bá ìbáàdì jẹ́ wọ́n ti fọ́dí bẹ́ẹ̀ lóun wọ́n ti fọ́dún nǹkan tí wọ́n ti fọ́dún ó lè kò sí kò sí ìjà lọ wọ́n bí àtọ̀ ìjà fún ẹgbẹ́ ìsáàbù ń bẹ̀rẹ̀ mo tún mọ̀ náà pé àyẹ̀wò àmì ọ̀tẹ̀dùn ó lè àyẹ̀wò àmì ojú tó sọ́ba wí náà nù súnmọ́ dẹ̀ ní sàlàyé Qur'an súnmọ́ sàlàyé Qur'an ó dì wá káà lè gbọ́ Qur'an gbé kristian life wa pẹ̀lúwe ọlọ́wọ́ bá sọ fanu kan pé olùkọ́kùnrin àti olùlóbìnrin ìjọlọ́wọ́ àìsàn láti gbé wọ́n ẹ̀ láti tẹ̀lé gbé wọn lọ́wọ́ ni ibi apájá ìgbé ni ibi àáyá ìgbé ni sínú lọ́tàlá ìsàn láìsí sínú Kùrán láti òkú ìbẹ̀rẹ̀ kùnán àpáta ìṣẹ́lọ́dún náà kò sí ẹ̀kí pé ẹ̀kírun àfúkàrà ká méjì kúrán ká wípé ẹ̀kírun kí ló sọ́lá pé ìrun àfúkà ọ̀rọ̀ká méjì ìrun zoro ọ̀rọ̀ká mẹ́rin ni áfíríkà ọ̀rọ̀ká mẹ́rin ni sádìrìbò ọ̀rọ̀ká mẹ́ta ni ìṣá kí ló sọ́lá fún wa kí sípàdé ayé ayẹ kí àwọn ọ̀rọ̀ mẹ́rin nù ó ní ìwà tó ń tó ń sẹ́ni ọlọ́run mọ́ sọ gbogbo ẹ̀yìn òkè sì ń tẹ́tọ́ níta ó lè bàjẹ́ bẹ̀sẹ̀ lójú ọlọ́gbà àwọn èèyàn àbúrò àwọn afáàsùn náà ìjẹ́ kùn rárá tí wọ́n mẹ́ pé àwọn ọ̀tá Islam ti ń fi pẹ́ omi ń fi ní pẹ́ ẹwọ́ wá wo sọ́tọ́ sáàtì náhàl áyà 64 ọlọ́run wọn máa ń rẹ́ ná àlẹ́kà kìtàb ilẹ̀ ìdílé na lè lẹ́hùn wọ́n á sọ Qur'an kalẹ̀ fún wọn máa ń rẹ́ ná àlẹ́kà kìtàb á sọ Qur'an kalẹ̀ fún wa ní Muslim kí wọ́n lè ti báyìí lẹ́hùn ìgbàgbọ́ sàlàyé fún wa aláàbí sálàkù fíìlì báyà tó lórí ìgbàgbọ́ sàlàyé fún wa báyà wọ́n máa jẹ́ tuntun náà rahmatan àti kẹ́ ìfọ́mí yóò mínú nǹkan tó náà gbòdòdó the same sura ní verse 54 nínú sura kan náà ọlọ́run ní bìjẹ̀yì náà ti bá láì tó yẹn dúró mọ̀zúkà àti kọ́lẹ̀ síra àǹzẹ́lì náà ìlú ìgbàgbọ́ kẹlá fún kùrán kalẹ̀ fún bẹ́yìn lè ní àṣẹ ìkàlàyé fáwọn èèyàn ما نزل إليهم لا سقل سوا ولا ألا يتحققوا بدجوه نبادا قد يوا في نفس القرآن السنة يصل عليكوا قد يوا وكثيرا ما أورينتالي ما مصدقون ما مصدقون من بلدنا جيكي وبيبا قرآن تلو قوم رأي وبيبا wọ́n fẹ́ lọ lọ́pọ̀ òṣùnà wọ́n láwọ̀ tí a láàrẹ̀. adákùn ní parí apá bíbù ìlórí ní ìjókòó kan wọ́n ní táwọn èèyàn bá ní ẹ̀rí nínú Quran àbí sunna àbí ní anywhere pé mísíkì kò ń ṣe nǹkan tí ò dání ikú kan mọ bá ti torí kò sí kíra kan kò sí násìkò tó sọ pé mísíkì kò ṣe nítorí ẹ̀ka ṣe nínú Islam. ara ní kókó sunna náà nù ara tó ń tẹ̀kọ́ sunna nù ó fẹ́ fi àwọn tọ́lọ̀ sí ní haram di halal wọ́n wá ní kí wọ́n gba ìwọlé ìgbà ìgbọ̀tọ̀ súnà súnà kúrẹ́ lọ́kàn àwọn àwọn èèyàn ó sì máa tẹ̀lá wípé music nígbà ni ó alákọ̀ọ́lé inú súnà kùránì 131 yẹn aya kẹfà àwọn obìnrin ní láti mọ̀yẹ̀ tí ìlà wà láti nínú àwọn èèyàn àwọn tó máa ń rọwà ọ̀rọ̀ rí gbé ìjìlá àti ìbìlẹ̀ láti ọ̀yàn tó lọ rọ̀bà ìkẹ́rẹ̀ ẹgbẹ̀ náà nímọ̀ nǹkan rẹ̀ obìnrin ọ̀tí ìlú ọgbà ọmọ tó fi nǹkan ẹ̀rí ní kí àwàdà yìí àdúgbò amẹ́ríkà dùn ọ̀gá ẹgbẹ̀lá ọgbà ọgbà àbọ̀ mọ̀hìn wọn ni tí wọ́n ni ìyà tó yẹ pẹ̀rẹ̀ ìyàbùkọ̀ kan gbọ́n fún náà pé bí ó jù fún ẹ̀sìn sí bẹ́ẹ̀ ọwọ́ àti bẹ́ẹ̀ nìkan ẹ lè wo olú ẹni bá ní níbi kura lọ́wọ́ ẹ lè wo abẹ́ bẹ́ẹ̀sì yìí ẹ̀rẹ̀ tó tẹ̀ wọ́n mú àlejò sí pé àlùfíàmù ní tó káwọn méjì kan náà ọmọ mi káwọn méjì kan náà àwọn àwọn kára àwọn kan náà ọmọ mi àwọn nǹkan méjì kọ́lọ̀ sí ní èèwọ̀ wọ́n sì ní ẹ̀tọ́ ìjọba ní màáàdì wọ́n ti jìdá lọ́tọ̀ ó ní wa wọ́n ti ìkọlọ̀n ti ní haram ìkọlọ̀n ti ní haram wọ́n tọ́ di halal nínú tí wọ́n ti ní halal ó ní wa àbúwọ́ ámì lọ́pàá ní tẹ́wàá tí a níbi sọ̀rọ̀ láwọ̀rọ̀ sí kan pé nínú àlùkùnmá mi tó àwọn àbúrò ní àríkúnmà mi àwọn kan bẹ̀rẹ̀ pé àwọn nǹkan tó fẹ́ ààrá mi wọ́n sọ́kè sọ ìgbẹ̀rẹ̀ legal illegal sexual intercourse nígbà ní zina tó ní àwọn yẹn ti sọ zina di ìpínlẹ̀ tí wọ́n sọ pé ẹlẹ́ sí èdè lórí oyún nítorí pé wọ́n lọ bí kọ́mọ ọmọ zina wọ́n ní ayọ̀ yìí di méjì ayọ̀ yìí di méjì èyí kẹ́ńtì kò tó zina ẹ̀ ẹ̀ ẹ̀tọ́ ó ti wà nínú náà ni kó máa wọ́sọ̀ fake àríri nínú náà ni kó máa mú ọtí lọ́sọ̀ nínú náà ni kó máa lo musical instrument musical instrument musical instrument so wọ́n ti musical instrument jẹ́ haramu lọ́nà music kí ni music náà jẹ́ haram tó wà ní kàfíà sí ìmọ̀ ìwà ìrìn ó di wa àdéhìsì yìí ìgbà bukari ètò yẹn tó wà ní ẹ̀ Imam Muhallab Bawa, volume 7, number 4,448. Bukhari, 4, 000, volume 7, number 4,948. Uduwa, nígbà kú Buhari nù. Kú Buhari nígbà gbé. Ó wọ́n ti kọ́ ọdún Buhari, ẹ̀rí ìdí Buhari ṣe ìjàmà. Ó di ẹni tí wọ́n ní. Wọ́n fẹ́ ẹgbẹ́ ìdí Buhari ẹ̀dá ọ̀kan ni imam buhari yìí ó ti àwọn o ẹ̀yà kọ́ owó náà owó buhari ara ìlẹ̀gbẹ̀lájì méjì tí wọ́n nìyẹn ó di àwọn olórí táwọn bára kiri jẹ́pọ̀ kìrìkà sàn gbogbo àwọn olókọ̀ àwọn olóró yẹn ó di kiri nìyẹn ọlọ́run sàn aláàtìkè nílẹ̀ pé bọ́yọ́ náà máa wà dín méje ló ní ọlọ́run ti sọ̀rọ̀ nípa ìjáàbù ó ní bọ̀dù kìí ṣe ìjáàbù tí àwọn obìnrin máa wọ̀ yẹn kí ni ọlọ́run sọ ń pa ẹ̀ so ó láǹkà ń bẹ́ẹ̀ láti kọ̀ndẹ́mù ìjáàbù tí àwọn èèyàn ń wọ̀ fún ìgbà tí ó gbé sínú ẹ̀dí ti lọ èmi kàtọ́ pé kó kọ́ ọmọ òwò ìtàn pé irú àwọn apá báyìí àwọn èèyàn torí yín tíra láti kọ̀ọ̀bí ìgbà àwọn èèyàn láti máa lo ìjáàbù máa nìkéṣe méjì ni ìdínú tí ò jí kéyìn fẹ́ gbọ́ ọ̀rọ̀ yẹn jálẹ̀. Ìjẹ́ ìrọ̀wà lórí àwọn onígbàgbò, ọwà lórí Ọ̀rọ̀ ẹ̀. Ó àwọn tí wọ́n ròyìn kápítà àdúgbò rẹ̀ wọ́n ní àwọn asùnkọ́bà gbùgbèrè nípa lè gbé nǹkan orí wọn ẹ̀rù pé àpò àpò pẹ̀lú àyè ojú nìkan ẹ̀rù àpò kíjọ ìgbàkọ̀ ọdẹ ojú ìjọsìn nìyẹn ara kan jẹ́ ayọ́ nàbí fún agbóhádì àti ìjọ ìjọ ní ojú àti ìmàmí ìjọ yọlẹ̀ gbàpù nígbà tó wọlé ó yẹra fún ìfẹ́ inú lágbára púpọ̀ láti ìjọba ẹ̀yà ìṣẹ́gun ní wọ́n tẹ̀lé ní wà ní òbí ojú yẹn ní ìwúlò ọ̀rọ̀ òbí ojú yẹn. Thank you. Ìdè wa nu tẹ́ǹtì mi ìbò yín mú. Àpì rẹ̀ ní ìdíkẹ́ gbọ́. Àwọn olólùwọ̀n tàn wá jẹ ni. Ẹgbọ́rọ̀, kí ni ọmọ mi kò gbà bẹ̀ mí àrìjálù kò wá máa lè fi wíwù. Ọlọ́run tẹ̀ ń jẹ́lé o, obìnrin ni lágbára lórí ọkùnrin. Pé ọgbọ́n ọlọ́run tẹ̀ ń ni. Ọlọ́run tàn wá jẹ ni ẹjọ́ ibi jọ ń bọ̀dùn tó ń kúrò àlọ́ ìjọba kù. ó di eyín sí sí ni ọlọ́mọ tó ń sọ wá nù ọ̀rọ̀ bá kó láti mú sọ̀rọ̀ bò ní. lónìí àwọn ọ̀tá Islam bẹ àwọn Yahudi gbogbo tí wọ́n ń ṣe ni wọ́n mọ̀ kó fún wọn. Kí ló àwọn ti fẹ́ zìgbìmí lọ, mo ti fẹ́ zìgbìmí lọ. Sọ ọmọ ní ìtìkà ń kọ yàmánà ni o pé báwo ní trent á bá wọn organization pàdé tí wọ́n ti tàbí bí owó fún wa jọ ká máa tẹ̀kù Islam ká máa tẹ̀kù bí wọ́n fẹ́ tí wọ́n tàbí wọ́n mọ̀ fún wa ìtòkìlẹ̀ ni wọ́n ní àmánà ni wọ̀láì wọ́n wọ́n ní ṣé o mọ̀ wọ̀láì sọ fún wa ni ìfẹ́ sí ẹwà ní yunifásitì ní àmánà ni o ó ní wọ́n pàápàá jùlọ láti níbi bí lọ gba ọ̀pọ̀ sí ìdíjọ́ wọ́n wá ní mẹ́ta ìjẹ́lọ oh, ọ̀gájọ́ wọ́n wá ní phd bá dr dr nkọ́ nígbà tó wó ayédèrè ìlú máa ń fẹ́ òrì ìjọ́ nìyẹn ìgbè tó wà bọ́dá ńlá mú lójìbù ńlá ńlá ọjọ́ wà wọ́n àwọn ojúṣe wa káàkiri ẹwọ gẹ́m bàjẹ́ interest wọ́n ní ọkọ̀ oníṣẹ́ pẹ̀lú wọn wọ́n àdìgbà wọn láti yọkàn wọ́n sọ àwọn tó sọ̀rọ̀ wọ́n sọ pé ìkùrán tẹ́ mú wá yìí wọ́n sì rí kan ní wọ́n sọ nípa interpret nípa ìpínlẹ̀ ìsìlám tí gbogbo ẹ̀ sí ni wọ́n sọ pé ìnàlẹ́bí àmì àwọn wani tafarudu wallabi na hadu àwọn yahudu wọn nasara àti nasara man amana billahi wọn wani wọn ta gbogbo wọlá kakuna alayhim wọlá wọn yahdanun kò ní sí ara fún wọn kò ní dídẹ wọ́n ní wọ́n ní àwọn yahudu àwọn musulmi àwọn nasara lọ́wọ́ bá ní òní ìsàmúnyára mo ní gbólóhùn man amana minhum yẹn àmì amana yẹn lóò lóò mo ní amana yìí wọ́n á sì ní kíkọ́ lè mọ́ sí àlẹ́bí ní kẹ́lá ìfọ́ wọn ní hadith ọlọ́mọ máa ń dùrìlù wa salam wà النبي قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وأن تؤمن بقدر خيره وشره يعني أنا تقول الشيخ أمر أنا أقول له عديد والله ó ní àwọn tó jíkẹ́ ìsáwọn táwọn tó táwọn kúwé ẹjọ́ táwọn gbọ́ ló àbí wọ́n lè tẹ́lẹ̀ táwọn lò ó bí wà ó bí ẹyí ó bí kan bẹ́ẹ̀ ni kọ́lẹ́bí sí ọ̀sẹ̀ láyé fún yín ìpa kí ẹ lọ sí fúnbọ̀ ìgbàkìlì fúnfún manua manua ìgbà tó gbogbo ní ìgbà drive and everything kódà bí àwọn kan bá tó gbogbo ní ìgbà tó mi prime minister manua yẹn lásán wọ bẹ́ẹ̀ tí ẹ bọ wá bẹ́ẹ̀ kọ́ gbogbo tó lè kọ́ mẹ́tọ́ lásán tuntun yẹn kọ́ lọ bẹ́ wà ní manua tuntun ṣe ó ní bíkẹ́ ń sẹ́ni ní orúkọ Quran láti ọlọ́wọ́ bá bẹ́ẹ̀ni sọ tuntun three years láti tu Quran yẹn into police wa ni ó ní yẹ wa nítorí mi ó ń dábọ̀ ẹ̀ wá mo ní ọ̀sẹ̀ yẹn ní àwọn àfẹ́kùn máa ń ṣe kò jù kò sẹ́kù owó ni wọ́n fi ọ̀dà kí wọ́n lówó yẹn lọ́wọ́ wọ́n lówó yẹn lọ́wọ́ òdìgbò ayọ̀ ní kí wọ́n fi dédé náà lówó yẹn lọ́wọ́ lọ́nà ó di olówó yẹn lọ́wọ́ náà tọ́lọ́ba ni wọ́n lò lọ́wọ́ ó di olówó náà ọlọ́run mọ́ sọ̀rọ̀ ní ọlọ́ba. àwọn náà wọ́n tún àti ara wọn wọ́n tún àti ara wọn wọ́n wọ́n ètò ẹ̀rí ọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́dọ̀ sí wọn wọ́n mú fúyẹ́ wọ́n ní sáà ń sọ wọn ní ìrìnàjò àti ọmọ sọ̀rọ̀ ní ìpínlẹ̀ ní haúsá nípa ọ̀rọ̀ ẹ̀dùgọ́dù àwọn kan náà gbogbo ọlọ́pàá pàtàkì gbogbo wa òun náà mú ẹ̀rí wá nínú Buhari pé Buhari ti àwọn ayéwànú ọmọ sọ̀rí Buhari ó mú àdìsí wá pé níbi tí wọ́n ní ìmọ̀ Buhari ti pé ìdáwà àdéhùfẹ́ ìyàwó àìsà ìdánlátọ̀lá ní láti ìgbò ní ilẹ̀ tí màá ti fi kí ti gbé ewé ọ̀rọ̀ báyẹn àkókò àbùkù àdéhùn ìṣẹ̀lá àlẹ́ òṣèlú tí wọ́n tó bá yẹn mẹ́fà ní nine years ọmọ nine years ní ìdíjẹ́ ọmọ nine years ẹgbẹ́ tí wọ́n lè lè gbé jẹ́ sáré ní ìkúrò fifty years ó di eyín ọwọ́ àwọn ọba bọ́ fi bàbá báyá òsì sí àwọn aláàmú nílùú wọn ìdí tó báyá ọmọ nine years sí kéré ọmọ nine years bá ń gbájú ọmọ tó ń gbé gbé gbé kí mo kọ́ fúlẹ̀ kí mo kọ́ fúlẹ̀ kí mo kọ́ fúlẹ̀ olùkọ́lù lápapọ̀ ó di é tí ń bẹ̀rẹ̀ ẹ̀dẹ̀ láti tòmútọ̀ mú nípa lọ sí múra àlọ́ sí múra àwọn mẹ́rin àmúra ti haram àwọn adúlé oúnjẹ àwọn ara rice àwọn ara ẹ̀rẹ́ ẹ̀dẹ̀ ẹ̀kùnrin kan wọ́n kọ́ wá pọ́n tó kọ́ ní rúbòrúbò nípa fíjẹ ẹ̀dẹ̀ sọ́nà àbí wọ́n á kí kẹ̀kẹ́ náà mẹ́rin ìṣẹ́jú ìtàlámọ́ náà ti dá àdìbánú ní kí jẹ́jẹ́ ẹ̀yìn àwọn ọmọ ẹ̀yìn wọ́n bọ̀ náà kí ń lọ sí ìṣẹ́jú ń lọ sí àràmù ń lọ sí àràmù àwọn sí àràmù bọ̀ wà wọ́n ní kí ní dájá wọ́n ní kó fọ́lá di ẹ̀kí ẹ̀kí ìdí kan wọ́n ní láàárọ̀ ní láàárọ̀ ní ọlọ́wọ́ fúráì ọ̀pọ̀ ìdúwáì àti ìṣìgà wọ́n gbàdúró ni zai gana biya gani mai awa mẹ́rin ìpín ẹni ẹbí ẹ̀kà òun nìkan ó gana biya ní ẹwọ̀n tí arúgbà mẹ́rin na rábì dọ̀ra ọlọ́pàá àforíjì musulman wọláì tẹ́lọ́ sí bá tẹ́ọ̀ òun ní ní ìsọ̀rọ̀ mẹ́rin gbogbo wọn ìyá rù dúkọ̀ ọmọ ọmọ wa lélẹ̀ ìgbẹ̀kẹ̀lẹ̀ ìgbẹ̀kẹ̀lẹ̀ àwọn mẹ́rin là ń dùgbọ̀ra wa ní ọwọ́ ó bẹ́ẹ̀ ẹ̀yọ́ gidi ìdíwọ́n láti ọ̀yà tó ọmọ mi àti mi wọ́n ní ọmọ tó ti ìgbẹ́ ìgbẹ́rù ìṣìlí ń darí àwọn aláàmù nínú olóbìnrin tó bá kílíkà rẹ̀ tí ó ti ayẹnu Buhari òun ara ọ̀ ìgbọ́n orí ìgbàmí rẹ̀ ọlọ́wọ́ sàlọ̀ ìgbàlùfẹ̀lẹ̀dẹ̀ ní àwùjá ìdáyé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ náà lọ lé ọkọ àì náà yọ níbí lọ ó bí wa ọ̀rọ̀ gbogbo ọ̀sẹ̀ ìgbìmọ̀ tó ní gbogbo ìlàjẹ́ ما كنت تعلم سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك